ìròyìn ìdárayá ní ṣókí ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kí n ṣayé mi mo ní olólùfẹ́ tèmi ọmọge tó rẹwà sẹpẹsẹpẹ figure eight ẹ jọ̀wọ́ ẹ má kàn mí lójú láti ṣe ìgbéyàwó. tọ́lẹ́ni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ Don Jazzy ti Mavins Records ló já wa sí wípé ẹ fi òun sílẹ̀ o látara pé ẹ máa bèrè ìgbà wo gan ló fẹ́ ṣe ìgbéyàwó pé ìyàwó gan gangan kò rọrùn láti rí o torí pé obìnrin pọ̀ àmọ́ ẹni bí ọkàn ni ẹni tó lè dúró ti ni àbí ẹni tí ó lè ṣe ìyàwó ẹni pẹ́ ni ó ṣòro ẹ fi òun sílẹ̀ láti ṣe ohun tí ó wù òun. Akíṣọlá kò sọ́kọ́ kú oríire ọmọ tuntun jòjòló obìnrin tí wọ́n ṣẹ̀ bí láìpẹ́ yìí akíwọn congratulations fún ọmọ tó ṣẹ̀ bí láṣẹ Èdùmàrè á dàgbà á dògbó yóò lówó àtòkìkí ju àwọn òbí ẹ̀ lọ. bákan náà a kí àpòròròkù ewu ọjọ́ ìbí àwọn ìbejì ọmọ rẹ̀ favour àti faith a kí wọn kú oríire láṣẹ Èdùmàrè ẹ̀mí wọn á ṣe ọ̀pọ̀ ọdún láyé gbẹrẹbí ò mà kí ń ṣe ohun tí kò yẹ kéèyàn ní torí pé lọ́pọ̀ ọgbà ó máa ń fi ẹwà kún ara ẹni bọ́láńlé ni ó sọ ọ̀rọ̀ ẹdí mímọ̀ bọ́láńlé olúkànnì tí ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán àti lórí asọ̀rọ̀mágbèsì ló sọ fún wa wípé nígbà tóun ṣì kéré ó jẹ́ ohun tí ó nira fóun láti jáde láti wọ aṣọ tí ó ṣára sílẹ̀ bí àwọn ẹgbẹ́ òun ṣe ń wọ̀ nígbà náà gan ó kùn díẹ̀ kóun sọ pé òun ó para òun torí pé òun ò láǹfààní láti lọ sí patí pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun látara gbẹrẹbí tóun ní níbi èjìká àmọ́ nísẹ̀yìn òun ti nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ẹwà tí ọlọ́run fóun ni ó dẹ̀ ti wà lára òun láti kékeré nítorí náà ohun tó bá wẹ lẹ́nu báyìí ni kò fẹnu wọn sọ òun ní tòun o òun ti ẹ̀rí rò mọ́ torí pé ní báyìí ohun tó bá wù òun lòun lè wọ̀ ẹni tí ò bá nífẹ̀ẹ́ sí kó lọ para ẹ̀ ìkéde rèé o fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gbọ́ ìkéde yìí Ubi Franklin gbogbo alamọ Ubi Franklin ti Made Men Music òun ló jáde tó sọ fún wa wípé òkè ọ̀rọ̀ tí lọ lórí social media yẹn Instagram nípa pé òun fún olùbáṣiṣẹ́ òun òun fún ní oyún tí gbogbo èèyàn mọ̀ sí Nicola ó wá sọ wípé bó ṣe wo òun kóun gbé ìgbé ayé òun rèé o kí ẹ máa gbọ́ ohun òun kóun ní ọmọ tí ó pọ̀ bóyá márùn-ún tó máa máa fi pé ọmọ ogójì ọdún kóun àti àwọn ọmọ òun káwọn máa lọ káàkiri àgbáláyé láti lọ gbádùn ara wọn ó wáá sọ wípé ohun tí òun tọrọ lọ́wọ́ Ọlọ́run ni pé kí Ọlọ́run fún òun ní àwọn ọmọ alálùbáríkà Ọlọ́run dẹ̀ ti fún òun èyí tó bá wù yín kẹ́ wá wí nípa pé òun fún ọmọọṣẹ́ òun ní oyún ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé òun dẹ̀rẹ́ olówó ọlọ́rọ̀ ọlọ́lá lòun òun lè ṣe ohun tó bá wù òun nítorí náà ẹ sinmi ẹ̀dọ̀ kẹ́ sinmi agbájá kẹ́ sinmi ariwo torí pé ọkùnrin ara àwọn lòun jẹ́ òun dẹ̀ ní ohun tó òun sọ mọ́ nítorí náà ìkéde yìí rèé wípé òun o fẹ́ ọ òun retí ọmọ lẹ́yìn Jaden àti Zanetta tóun ti bí ọmọkùnrin míì tún máa darapọ̀ mọ́ wọn àwọn dẹ̀ lọ káàkiri àgbáláyé láti gbádùn ara wọn. Abba Abiola Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Eléyìn Ọ̀ka tí ó jẹ́ òṣèré orí ìtàgé tí ó fakọyọ ní ti elédè titiwa bínibí titiwa Abba kẹ́dùn fún ti àìpẹ́ tí ó ní ìjàmbá ọkọ̀ kódà tí a bá rí ọkọ̀ náà kò ṣeé wò rárá rárá ọlọ́run sì kó yọ ó jáde nínú ẹ̀ láì farapa ó wá kọ sórí ẹ̀rọ ayélujára wípé ká bá òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé ó fóun láǹfààní láti wà láàyè láti wà lálàáfíà ara ọpẹ́ ni fún elédùmarè. lákòótán a rí i pé ní ìjẹta òde yìí ni wọ́n sin òkú asọ̀rọ̀kọrin ìyẹn rapper ti ilẹ̀ òkèrè Nipsey Hussle ní ìlú wọn a dẹ̀ bá ìyàwó àtàwọn ọmọ ìkẹ́dùn wípé ọlọ́run belédùmarè yóò dúró tì wọ́n wọ̀ ní rí láburú mọ́ kò jù báyìí lọ ní ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí ètò sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká